mo kí n kábọ̀ sí àjọ abalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébànkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ni ìjọba àpapọ̀ kéde wípé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti gbógun ti ìtànkálẹ̀ àìsàn ibà pẹ̀lú àjọṣepọ̀ pẹ̀lú alhaji aliko dangote tó jẹ́ ọkùnrin tó lówó jùlọ ní ilẹ̀ áfíríkà lúmọ̀ọ́ká oníṣòwò fẹ́mi ọ̀tẹ̀dọ́lá àti gbajúgbajà ọ̀gá ilé ìfowópamọ́ tó lé èlúmèlú mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ìlera àti àlàáfíà àwọn ènìyàn yẹn dókítà túnjí aláùsá ni ó kéde yìí níbi tí wọ́n ti ń ṣe ìwúyè ẹgbẹ́ tuntun náà níbi tí ó ti kéde rẹ̀ wípé ìdá mẹ́rin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ní àìsàn ibà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹgbẹ́ àwọn oníṣẹ̀ṣe ní orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ láti fi ẹ̀kọ́ ìṣẹ̀ṣe sínú ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè yìí ààrẹ ẹgbẹ́ náà ìfàṣẹ́gun ẹlẹ́gùṣì ti ìlú ìkàtẹ́ ni wọ́n sọ pàtàkì ìdí tí àwọn ògo àti àwọn ọ̀dọ́ pàápàá tí wọ́n gbọ́dọ̀ gbọ́dọ̀ fi mọ àṣà ilẹ̀ Yorùbá dáradára àti wípé kí ààrẹ Bọ́lá Tinubu àti àwọn ilé ìgbìmọ̀ asòfin kí wọ́n gbìyànjú láti máa ya gbogbo ogúnjọ́ oṣù kẹjọ ọdọọdún sọ́tọ̀ láti máa fi ṣe ọdún ìṣẹ̀ṣe bí àwọn gómìnà apá àríwá ìwọ̀ oòrùn bí wọ́n ti ṣe ní ti ọdún yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọba ìlú Benin ni wọ́n ti ń ké pe ìjọba àpapọ̀ láti mú gbogbo gbèǹdéke kúrò láti lè fún àwọn obìnrin láàyè nínú ètò òṣèlú orílẹ̀-èdè yìí ju ti àtẹ̀yìnwá lọ pàápàá jùlọ láti dupò fún àwọn ipò gíg gíga lórílẹ̀‐èdè yìí ọba benin ni wọ́n sọ eléyìí nígbà tí arábìnrin èyí tó fẹ́ dupò fún ipò gómìnà ní ìpínlẹ̀ èdò ìyẹn patience key tí wọ́n ṣe àbẹ̀wò sí wọn ní ààfin wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òǹkọrin ẹ̀sìn ìsìláàmù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí èrè àsálátù ní àwọn ènìyàn ti ń kíkọ ayẹyẹ òrìkadùn èrè àsálátù fúnra rẹ̀ ló fi àwòrán rẹ̀ sórí ayélujára láti máa fi yí ara rẹ̀ sí tó sì ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ẹ̀mí àti ààbò èyí tí ó dájú. ní nọ́mb nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà yorùbá kòwé wípé ìlera ni ọrọ̀ jùmọ̀ka òṣèrébìnrin ṣèyí ẹ̀dùn ni ó ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fún òun ní ìlera pípé látàrí bí ó ti di èrò ilé ìwòsàn ní àṣálẹ́ ọjọ́ ẹtì tó kọjá títí di ìrọ̀lẹ́ ọjọ́ àìkú ẹ̀dùn fúnra rẹ̀ ló fi ọ̀rọ̀ ìdúpẹ́ yìí sórí ayélujára tó sì mọrírì ọlọ́run fún gbígbé ẹ̀mí òun ró tí kò sì gbà kí ẹ̀mí òun bá àìsàn yìí lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àgbà òṣèrébìnrin olùdarí eré àti agbéfìmù síta Fathia Balogun ni ó òwe sọ̀rọ̀ wípé ojú tó bá ríbi tí ò fọ́ ire náà ni yóò gbẹ̀yìn rẹ̀ Fathia Balógun ló fi ọ̀rọ̀ ìyànjú yìí kí àwọn ènìyàn káàbọ̀ sínú ọ̀sẹ̀ tuntun tó sì tún tẹ̀síwájú láti wí fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n má dẹ́kun láti dojúkọ èyíkéyìí ìṣòro tí wọ́n bá rí pẹ̀lú ìgbàgbọ́ wípé ìmọ́lẹ̀ àtàn lẹ́yìn òkùnkùn biribiri. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀gọ̀rọ̀ àwọn ìlúmọ̀ọ́ká àti àwọn olólùfẹ́ adẹ́rìnpòṣónú ni tí gbogbo àwọn ènìyàn ń pè ní brain jotter ni wọ́n ti ń kí ikú oríire ẹ̀kọ́ gíga ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán tó fìdí èyí múlẹ̀ ní adẹ́rìnpòṣónú náà fi sórí ayélujára rẹ̀ láti máa fi ṣe àfihàn èyí tí kò ṣàìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún mímú òun ja àjàbọ̀ ètò ẹ̀kọ́ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta òṣèrébìnrin àdúní àdè ni ó ti ń sọ àwọn ìdojúkọ rẹ̀ nínú ẹ̀ka eré ìdárayá látàrí bí ó ṣe jẹ́ apá kan ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti òkèrè nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú agbọ́rọ̀sáfẹ́fẹ́ nìkan ni ó ti sọ bí ọ̀pọ̀ àwọn agbẹ́fùmísíta bí wọn ò ti fẹ́ pe òun sínú eré wọn nítorí wọ́n rò wípé òun kò lè sọ èdè yorùbá dáradára ó ti wá fi àkókò náà dúpẹ́ lọ́wọ́ àwọn agbẹ́fùmísíta mìíràn tí wọ́n ní ìgbàgbọ́ nínú òun ní nọ́mbà ẹl ẹlẹ́ẹ̀kejì lúmọ̀ọ́ká òṣèrébìnrin ní jẹ́gẹ́dẹ́ ni ó ti ń dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ bí wọ́n ti yẹ sí lọ́jọ́ ìbí rẹ̀ èyí tí ó ṣe òṣèré náà ló fi ọ̀rọ̀ ìdúpẹ́ yìí sórí ayélujára láti mọrírì gbogbo àwọn ìlúmọ̀ọ́ká àti àwọn olólùfẹ́ tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ àdúrà àti ẹ̀bùn ṣe ọwọ́ sí lọ́jọ́ ìbí rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúmọ̀ òṣèrékùnrin Bigva Jókòtóyè ni ó ti ń fi ayélujára rẹ̀ kí òṣèrékùnrin Délé Ògúndípẹ̀ tí ọ̀pọ̀ mọ̀ sí Jagaban Rahman kú ayẹyẹ ọjọ́ orí tuntun Jókòtóyè ni ó mọrírì òṣèrékùnrin yìí tí kò ṣàì darapọ̀ mọ́ àwọn òṣèré yòókù láti jọ mọrírì rẹ̀ fún ìgbìyànjú rẹ̀ nínú ẹ̀ka eré ìdárayá kò ní ju báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí ṣùgbọ́n ká tó máa ṣẹnu ní dédé ṣíbí ẹ máa rántí wípé tí ènìyàn bá dákẹ́ tí ara rẹ̀ yóò bá dákẹ́ Adébánkẹ́ Aládé lórúkọ tèmi ire àtayọ̀ láwọn máa fi pàdé ó dàbọ̀.